ṣé lóòótọ́ lara tinubu ò yá ni àwọn ìṣẹ̀lẹ̀ méjì pàtàkì ló wáyé lágbo àwọn olóṣèlú lọ́sẹ̀ tó kọjá yìí àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì tó ní í ṣe pẹ̀lú buhari tó ń bọ̀ lọ́nà ni lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù tó kọjá yìí ọjọ́ náà làjọ tó ń ṣètò òdìbò ìyẹn inec fàṣẹ sí i pé káwọn olóṣèlú àtàwọn tí wọ́n bá fẹ́ dupò bẹ̀rẹ̀ ìkéde àti polongo wọn gbogbo wọn ló ti múra sílẹ̀ dọjọ́ yìí àtìkù ṣa gbogbo àwọn ìwé ìròyìn jọ ó san owó kéde póun ó pààrọ̀ òun jáde lọ́jọ́ náà gan-an bẹ́ẹ̀ lòun yóò kówèé jáde òbí lòun yóò ṣèfilọ́lẹ̀ polongo tòun bẹ́ẹ̀ ni Tinubu lòun yóò ṣètò àdúrà òun yóò sì fara òun hàn fáyé rí ṣùgbọ́n àwọn méjì tó kù ṣe bí wọ́n ti wí Tinubu nìkan ni ò ṣe é lọ́nà kejì ẹgbẹ́ tó ń pè fàlàáfíà láàrin àwọn olùdíje dùpò ìyẹn national peace committee pé pàdé àlàáfíà láàrin gbogbo àwọn tí wọ́n fẹ́ díje wọ́n fẹ́ kí wọ́n wá tọwọ́ bọ̀wé àdéhùn páwọn ò ní dá wàhálà kankan sílẹ̀ lásìkò òbò gbogbo àwọn tó fẹ́ díje yìí pátá ni wọ́n wà ń bẹ̀ àti kékeré àtàgbà wọn àtàwọn tó lórúkọ àtàwọn tí ò lórúkọ ṣùgbọ́n nìkan ò tún rí Tinubu ọ̀rọ̀ yìí sì dáriwo àwọn tí wọ́n sì láwọn rí sọpárẹ́ ò yá ni ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn rẹ̀ takú wọ́n lára ẹ̀ yá dáadáa gbogbo onílàákàyè ló mọ̀ pé bára Tinubu bá yá kò séyìí tí ó pàjẹ́nú àwọn ayẹyẹ ńlá méjèèjì tó kọjá lọ yìí nítorí gbogbo ohun tó ń lérí pé òun yóò ṣe yìí ìbẹ̀rẹ̀ rẹ̀ gan-an nìyẹn ọ̀pọ̀ àǹfààní ló sì wà fún un tó bá wà ń bi àwọn ayẹyẹ méjèèjì tí wọ́n ti jọ fẹnukò lé lórí yìí ohun tí wọ́n kọ́kọ́ sọ ni pé Tinubu lọ sílùú òyìnbó ó lọ báwọn kan sọ̀rọ̀ òbò ni ṣùgbọ́n àwọn náà rí ìpọ́rọ̀ aláìníláàkáyè ló tẹnu àwọn jáde bí Tinubu ó bá lọ bá wọn ṣèpàdé ìlú ọba ṣé lọ́jọ́ tí wọ́n fẹ́ẹ́ fi hàn gbogbo ayé pó fẹ́ẹ́ díje dupò ààrẹ ni yóò lọ ni ṣe lọ́jọ́ tí gbogbo àwọn tó fẹ́ẹ́ díje tó kù bọ́ síwájú pẹ̀lú àwọn olórí ẹgbẹ́ òṣèlú wọn lòun ò lọ ni ọ̀rọ̀ rúnrún lásán ni ohun táwọn oníjẹkújẹ atalápàrútù tí wọ́n wà ní òṣèlú nàìjíríà máa ń ṣẹlẹ̀ rí yẹn o bí wọ́n ti ṣe ń gbà ti buhari nìyí àwọn èèyàn yìí kan náà ni àwọn wọn sọ fún wa para buhari yá gan nígbà tí gbogbo ayé mọ̀ pé ó wà ní London tó ń gbàtọ́jú àwọn aráàlú òkèèrè mọ̀ pa ara rẹ̀ wa ò yá ṣùgbọ́n àwọn olóṣèlú nàìjíríà àtàwọn tí wọ́n ń bàjọba rẹ̀ ṣiṣẹ́ ń purọ́ fún gbogbo nàìjíríà pátá wọ́n ní kò sóhun tó ń ṣàárẹ̀ wa wàhálà àárọ̀ tí wọ́n pa fún wa lọ́jọ́ náà ló wà lórí nàìjíríà títí dòní tá a kò rójútùú ìjọba alẹ̀ wa bára tinubu ò bá yá kò sóhun tó burú nù yẹn rárá nítorí kì í ṣòkúta kò sì sẹ́ni tí ó lè ṣàìsàn ẹ̀ńtàrẹ ò bá yóò gbádùn náà ni ṣùgbọ́n èwo ni láti fi rọ́pípa bẹ̀rẹ̀ ìrìn àjò ìjọba tuntun yìí ṣé wọ́n ṣépè dàrúdàpọ̀ fún wa nàìjíríà ni bó bá jẹ́ páàyà ara Tinubu jẹ́ èyí tó yẹ kó jókòó sílé kó máa tọ́jú ẹ̀ tí ó gbà lọ́pọ̀lọpọ̀ oṣù kó fi lè tọ́jú ẹ̀ àwọn tí wọ́n bá ń fi tipátipá ní kó máa sáré bọ̀ kó wá dupò ààrẹ àwọn yìí ò fẹ́ràn ẹ̀ kódà òun nìkan kọ́ ni wọn ò fẹ́ràn wọn ò fẹ́ràn nàìjíríà rárá wọn ò fẹ́ kó dára fún wa wọn ò sì fẹ́ kórílẹ̀-èdè yìí bọ́nú ìṣòro àwọn tí wọ́n ń sáré tẹ̀lé Tinubu tí wọn kò fẹ́ kó tọ́jú ara ẹ̀ nítorí òṣèlú yìí àwọn eléyìí ń tajà ni bí kinní kan bá ṣe tí ó lè dìde wọn ò bẹ̀ lómìn lọ wọn ò sì fi sílẹ̀ fáwọn ẹbí rẹ̀ kí wọ́n máa ràn bára Tinubu ò bá yá kò yẹ káwọn èèyàn yìí purọ́ fún wa kí wọ́n má fi rọ́tàn nàìjíríà kò tún dára kálá rẹ tí ó máa fòníkúfọ̀lá dìde bẹ́ẹ̀ ni kò dára kálá rẹ tí ó jókòó sílùú òyìnbó tí ó máa tọ̀hún ránṣẹ́ wálé tàbí tí ó máa tọ̀hún ṣèjọba oore ńlá ni Tinubu àtàwọn èèyàn ó ṣe fún nàìjíríà tó bá jáde sí gbangba láti sọparọ ohun òle kò sóhun tó ń tini lójú nù yẹn àdúrà gidi làwọn ọmọ nàìjíríà tó bá mọ̀ túmọ̀ nǹkan pàtàkì tó ṣe fún wọn yóò sì máa ṣe fún un kí tinubu má fi tipátipá gbára ẹ̀ lé nàìjíríà lọ́rùn ẹ̀yin olóṣèlú alátẹnujẹ náà ẹ má fi tipátipá fa tinubu sórí ìrìn bára ẹ̀ ò bá yá ẹjọ́ dúró fọkànbalẹ̀ gbàtọ́jú ẹjọ́ ṣàǹfààní fáwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ ọmọ rẹ̀ ẹ má torí ohun tẹ́yìn fẹ́ jẹ́ kẹ́ ẹ kó wàhálà bá a a tún ní rógun fòníkúfọ̀lá dìde nàìjíríà mọ́ gbogbo ẹni tó bá fẹ́ ṣolórí nàìjíríà ọlọ́run ó fún lálàáfíà ara o ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí